ẹ kú déédé wòyí o ẹ̀yin ọmọ yorùbá nílé lóko ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáyé níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi àti àsìkò yòówù tó gbọ́ sí lórí ẹ ti ń gbọ́ mi mo kì í pé àjíǹde ara ọmọ jẹ́ o pẹ̀lú ògo gbogbo wa àní wa àti pọ̀tó so a rí àwọn ọ̀ràn kan tí ẹyọ ẹnìkan bí ọmọ forty fifty so àwa ò tí pọ̀tó rárá rárá kọ́nà tí jẹ́ ogun ikú àrùn ọ̀fọ̀ kọ́nà jẹ́ ti nínú ọmọ Yorùbá pẹ̀lú ògùn Ọlọ́run wà. Yorùbá. yorùbá kú ìrònú gan o owó yẹn ti kọ́mọ̀ jù ṣùgbọ́n tó tó tó lépa ló pọ̀ jù yorùbá ní ó yẹ kí ẹ̀rù sá tẹ́rù bá ti wá sá ó yẹ kó ẹ̀ wà ṣe rí ọ̀rọ̀ àwọn olóṣèlú wa ni mo tún fẹ́ pè wá ṣàkíyèsí sí ọlọ́run Elédùmarè gbọ́ kò sí ẹni tí ò jẹ́ kí ìlọsíwájú ọba orílẹ̀-èdè tayọ àwọn àwọn olóṣèlú wa pàápàá jùlọ àwọn tá a di ipò kan tàbí òmíì mú láti local government títí dé òkè pátápátá. Okay, wọn ò bá wá rí n táwa ń rí wọn ò bá wá du n táwa ń dù ìlú bámúbámú ìmòyó làwọn máa ń lù fún wa àwọn ọmọ bíbí ń pọnmọ ẹnì kọ̀ọ̀kan ẹ pé last time mo complain mo dẹ̀rọ ìjọba àpapọ̀ inú mo dúpẹ́ lọ́wọ́ wọn pé inú mi dùn wípé gbogbo ìgbésẹ̀ tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbé lórí ọ̀rọ̀ local government tó máa jẹ́ tí ó máa jẹ́ kí owó tí ìjọba bá ń fòtì fún local government kó máa dé ìsàlẹ̀ tó yẹ kó dé gangangangangan. lẹ́yìn yẹn àwọn development míì tó ti ń wáyé tí gbogbo wa náà dẹ̀ mọ̀ àfi tó bá fẹ́ parọ́ tó fẹ́ bo iná ọlọ́mọra lóko. ṣe rí i pé fídíò tí mo ṣe tẹ́ ẹ wò tán yẹn Ó fi àwọn ọmọ kan kéékèèké àwọn ọmọ 14, 13 years kan tí wọ́n kó lọ ṣiṣẹ́ aṣẹ́wó ní Ghana ó fi wọ́n hàn. Mo dẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ mo complain lórí ẹ̀ gan seriously. Mo complain lórí ẹ̀ gan seriously. Mo tún mú àwọn nǹkan míì tó kù díẹ̀ káàtó láàrin àwọn ọmọ Yorùbá mo tún fi kún. Ṣùgbọ́n èyí tó wá pàápàdà ń dẹ́rù bà mí sìn tí gbogbo a fi gbọ́dọ̀ sọ̀rọ̀ sí tá a fi gbọ́dọ̀ sọ̀rọ̀ jáde tá a fi gbọ́dọ̀ jẹ́ káwọn olóṣèlú mọ̀ pé ọ̀tá wa ni wọ́n wọn kì í ṣe ọ̀rẹ́ wa àti táwa náà fi gbọ́dọ̀ mọ̀ wípé ìka wèrè tá a máa ń lọ tẹ̀ tí wọ́n bá ti fún wa two tí two thousand fún wa three thousand two thousand three thousand tí ọ̀rá ń jẹ ìjókòó ẹ̀ kan máa ń sin ibi tó jẹ wọ́n dè àti faramọ́ láti jẹ ọdún mẹ́rin tá a bá ti gba two thousand mo fẹ́ kí gbogbo wa máa kọ́gbọ́n kí wọ́n gbé kí wọ́n gbé five million wá fún ẹ kó o wò ó pé ah ìyà tí ó jẹ́ ìyà bíi twenty five million níbo ilẹ̀ ṣe pa fún mi twelve million five million nítorí kí n lè dìbò fún yín mo fẹ́ ká mo fẹ́ carry to that level mo fẹ́ carry kì í ṣe gbogbo èèyàn náà ni ó máa ń jẹ oúnjẹ ẹ̀wọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ìwọ̀sí eh, ni Yorùbá máa ń kọ̀ wọ́n ní bí olóúnjẹ bá rí mi tó rojú èmi gan màá fi àyè jẹ màá fi tẹ o ti rojú gbà mọ wọlé ọ̀rẹ́ àà bàbá sọkútì ẹ bá wa rí o mi àà yóò gbà bí rí o bí ṣe sọ pé bébí ń pa Yorùbá wọn ní ayọ̀ ọkàn pẹ̀lú ẹ̀ now gbogbo ọlá inú wa ń dùn lórí ọ̀rọ̀ àwọn eh, state security tí wọ́n ní kí wọ́n grant state kan fún wa ní state police gbogbo ọmọ Yorùbá pátápátá àti ẹni tí kì í sọmọ Yorùbá gbogbo ọmọ orílẹ̀-èdè yìí nínú wọn dùn sí gbogbo àti dúpẹ́ tí ó ti di nǹkan tí gbogbo àwọn former head of state gan dá sí pé is overdue ó lè jẹ́ pé àwọn ọ̀ràn ti sẹ́ láyé tiwọn but wọ́n gbà pé is overdue now so mo wá fẹ́ ká àwa tètè ríran rí nǹkan kan kí gbogbo wa complain lórí ẹ̀ sìn ká lè mẹni tá a máa sọ̀kò mọ́ torí bí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá ti ń gbé ìgbésẹ̀ lórí kó dáa ni àwọn olóṣèlú ẹgbẹ́ wọn ń gbé ìgbésẹ̀ kó bàjẹ́ òkè gbogbo Nàìjíríà ti agree sí pé kan fún ani state police inú wa dẹ̀ dùn nǹkan study lọ́wọ́ sí ni pé òkè. Okay, ọ̀nà wo làwọn máa gbé gbà kí ni wọ́n fòfin back tó fi máa jẹ́ wípé tí gófìnà kan bá wọlé ní state kò ní lè máa lo àwọn state police yẹn láti máa fìyà jẹ àwọn opponent wọn tàbí láti máa mú àwọn opponent wọn lọ́wọ́ dání. ìyẹn ló kù tí wọ́n ń try láti find out tí wọ́n ń wo pé ọ̀nà wo la lè gbé gbà òfin wo la lè fi dé tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò fi ní wáyé torí gbogbo yín lè mọ̀ pé àwa máa ń ṣe agbára lò ní Nàìjíríà a máa ń ṣe agbára lò ṣùgbọ́n to my surprise èyí tó wá yà mí lẹ́nu jù ni pé pẹ̀lú gbogbo iye owó tá a sí pé àwọn kí ni wọ́n korúkọ ẹ̀ ta ní àwọn àwọn House of eh, Rep House of Senate State House of Assembly gọ́fúnà ministers àwọn head of state wa náà president wa àti vice wọn gbogbo owó tá a sí pé wọ́n ń gbà yẹn ẹ dákun tí wọ́n bá fún àwọn workers wa ní one hundred and fifty thousand gan lóṣù tí àwọn bá lè bá wa yọ̀ọ̀da twenty twenty percent nínú gbogbo tí wọ́n ń kórè lé yẹn wàláì twenty percent yẹn yóò kọ́ fà á gbogbo nǹkan tó kù tí wọ́n fẹ́ wípé agbára ọrọ̀ ajé wa ọ̀nà ẹ̀ka yẹn yóò ká yóò tún so. ṣùgbọ́n ẹ̀yin ò rẹ́dì kò ní láti pàtẹ́wé pẹ̀lú one naira nínú tẹ̀gbà yẹn síbẹ̀síbẹ̀ náà ẹ̀ tó ń kírètì bẹ́ẹ̀ tó ṣe máa gba mọ́mọ́mọ́mọ́ mọ́ni sí ni mọ́mọ́mọ́ mọ́ni sí ni gbogbo ara rẹ̀ ti pariwo pariwo sẹ́yìn wípé ẹ má jẹ́ kí wọ́n ṣe kínní ní full time mọ́ tí ó bá jẹ́ pé gbogbo àwọn olóṣèlú wa ò ní full time lẹ́yìn àwọn bí wọ́n jẹ́ bíi president tán jẹ́ bíi governor tán jẹ́ bíi chairman local government ó jẹ́ wípé àwọn need láti report lọ́fíìsì wọn daily torí wọ́n láti jẹ́ létí gbárùyè láti gbọ́ nǹkan tó lọ àti láti pàṣẹ nǹkan tí wọ́n ń ṣe tó bá jẹ́ pé gbogbo àwọn house of assembly àti state ni o àti ní federal ni o tí wọn ò bá jẹ́ full time uh, senator rep state house of assembly members tá bá jẹ́ full time electoral rep bẹ́sì wọn lórí kọ́mọ gba allowances kọ́mọ kọ́mọ kọ́mọ ṣiṣẹ́ yẹn full time wọ́n ṣe yẹn full time ìbá ti lọ dáa jù at least tán ìbá ṣe full time wọ́n ní gba twenty percent gbogbo owó tó ń gbà yẹn lọ́wọ́ wa every year lè máa gba owó mọ́tò every month lè máa gba owó wardrobe allowance every month tí kìí dẹ̀ sọ́wọ́ kékeré. every month lè gbọ́dọ̀ mọ ra aṣọ tó tó bẹ́yìn àwa náà la gbọ́dọ̀ mọ ra gbogbo aṣọ tẹ́ ẹ̀ máa lò gbogbo every other thing pẹ̀lú very huge amount of money tẹ́ ẹ gbà yẹn. ló hmm. máa bẹ̀rẹ̀ ìdájọ́ ọlọ́run tiẹ̀ ti ń gbà tá a bá ń parọ́ tan ara wa jẹ́ lókù ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ṣe ábàṣubàṣu lórílẹ̀‐èdè pẹ̀lú gbogbo tí wọ́n ní ní báǹkì wọn rí fi ṣe nǹkan rere. now gọ́fìmẹ̀ntì tó wá ní òun máa gọ́fìmẹ̀ntì ní sixty thousand pé àwọn ò lè san fún àwọn òṣìṣẹ́ ó dàbẹ̀ ni pé àwọn òṣìṣẹ́ tiẹ̀ fẹ́ gbà sí wọn lẹ́nu nítorí pé àwọn náà wà considerate wà considerate wọ́n rí pé àwọn àwọn state míì gan tí ìmọ̀ san thirty thousand tí wọ́n san tẹ́lẹ̀ mo rò pé reason táwọn náà fi consider ẹ̀ ní ẹ̀ kì í ṣe pé wọ́n consider ẹ̀ nítorí wípé eh, bùkátà tí wọ́n ń gbọ̀ yẹn ó ti dé sí kò dé ó tó ń lé sí ni tó ń rise bí nǹkan ṣe rise ni bùkátà wọn ń rise so tó sì ṣe orílẹ̀-èdè bá two fifty three hundred kò sí tó burú mẹ́ kò sí tó burú mẹ́ now sixty thousand yẹn wá ní àwọn gọ́fúnà kan tó ń pariwo páwọn ò lè san ẹ dákun tí wọ́n bá wá ní àwọn ò lè sọ tí wọ́n láwọn ò lè san sixty thousand ẹ rántí pé à ń solicit fún state police ẹ rántí pé à ń solicit fún state police ẹ dákun torí Ọlọ́run ó túmọ̀ sí pé àwọn tó sì wà lọ́dọ̀ wọn sì wọn ò tí ì lè san owó wọn bí a bá wá introduce state police ṣé police tá a gbé mọ́lẹ̀ lọ́wọ́ ṣé a tún gbọ́dọ̀ fi ibi pa àwọn yẹn kú kan tó máa fìbọn yẹn tírèsì àwa tá àwọn èèyàn kọ̀ọ̀kan tó bá lówó lọ́wọ́ káàkiri láti gba owó lọ́wọ́ wọn ló bí wọ́n ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń sìn táwa náà dẹ̀ mọ̀ wípé a ń láti blame nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn lórí àìnító tá a mọ̀ pé a gbọ́dọ̀ blame ẹ̀ lórí àìnító so ó wá ń bà mí lẹ́rù wípé ibo la fẹ́ gbé ìgbà nílé ayé wa ó túmọ̀ sí pé directly or indirectly àwọn gọ́fìnà tó ti ń sọ fún wa wípé ọ̀rọ̀ police eh, police eh, state police yẹn kò tún gbọdọ̀ wáyé mọ́ nìyẹn directly or indirectly nǹkan tí wọ́n ń try láti sọ fún wa nìyẹn so tó bá wá jẹ́ pé nǹkan tí wọ́n ń try láti sọ fún wa nìyẹn ẹ̀yin náà wá bá wa fojú wò èmi expect pé bí wọ́n ṣe máa ń pariwo fún federal government yẹn mo expect pé kí federal government ó ti ti fìgbà kan ṣèwádìí pé kíkálukú gbogbo state kọ̀ọ̀kan kí wọ́n ó mú líìsì àwọn workers tán sanwó fún wa kí wọ́n kí federal government ó dẹ̀ tú àṣírí iye tí wọ́n ń gbà gan pàtó apart from security levy owó ńlá ńlá ńlá tí àwọn gómìnà gbà lẹ́ẹ̀fì mọ̀ntì yẹn èyí tí wọ́n ń fún wọn gan pé kí wọ́n fi ṣiṣẹ́ iṣẹ́ stéètì gangan gangan kí federal government tí mọ iye gangan kí wọ́n wá sọ pé kí stéètì kọ̀ọ̀kan kí wọ́n list àwọn workers wọn wá wo owó yẹn bóyá lóòótọ́ yẹn ò tó ṣe ń pariwo bóyá lóòótọ́ bó àwọn náà ti mọ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ibi tí àwọn ó kó owó sí nínú àpò òṣùnà tí wọ́n gangan gangan owó yẹn ni wọ́n dẹ̀ kọ́kọ́ yọ so nígbà tí wọ́n bá ti yọ gbogbo owó yẹn tán owó ò ní tó tí wọ́n fi lè san sálárì fáwọn òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ yìí ni wọ́n dẹ̀ keep them going because táwọn òṣìṣẹ́ yẹn ò bá sí kò sí nǹkan tí ń jẹ́ olóṣèlú nǹkan tí àwọn iṣẹ́ táwọn yẹn ń ṣe làwọn ń ṣe ìlú lé lórí so therefore ó ó ó ó it is high time fún wa láti tètè bẹ̀rẹ̀ sí ní complain láti jẹ́ kí láti jẹ́ kí aré akájẹ́kára mi àwọn gómìnà yẹn lórí ìpinnu wọn wípé wọn ò ní lè san sixty thousand fún òṣìṣẹ́ tẹ́ bá ti lẹ́yìn lè san sixty thousand fún òṣìṣẹ́ tí ò tí ì pọ̀ jù nísìn nígbà tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní gba state police ṣé oko ó kéré jù ó kéré jù stéètì kọ̀ọ̀kan wọn lè gbà lẹ́sìn at at least twenty five thousand police so tí twenty five thousand yẹn bá tún wá gun ntẹ́ ẹlẹ́ẹ̀lẹ́ san sixty thousand lé lórí ìsìn èlò ní ìwà kù tẹ́ sọ pé ẹ fẹ́ máa san fáwọn state police tá a fẹ́ gbà wọlé yẹn so ẹ̀rù ọlọ́run bà mí gan báwí àkù báwí ọ̀run là ń lọ. ẹ̀yin èèyàn ẹ dákun torí ọlọ́run ẹ jẹ́ kí gbogbo wọn jọ pariwo lè lé àwọn arábì lórí wọn ò ní gbà àwa náà ò sì ní gbọ́ tí wọn ò bá ti gbà ẹ jẹ́ káwa náà mọ́ gbọ́ gbogbo gulegule olóṣèlú àwa là ń jẹ́ kí wọ́n máa jẹ́ olóṣèlú tó láwa là ń jẹ́ kí wọ́n wà nípò. wọ́n ti wá sọ wá di mọ́sínì tí wọ́n sọ tí kì í rán kankan sọ́wọ́n ààrẹ wọ́n sọ wá di ẹṣin tí ń pọnmọ ọlọ́mọ tí ò rí ẹ̀yìn fi pọn ọmọ tara rẹ̀. àwọn olóṣèlú ń fi ìyà jẹ wá ní orílẹ̀-èdè gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ lọ́wọ́ nínú ìyà tó ń jẹ mẹ̀kúnnù yìí àwọn náà ti mọ̀ pé ìyà yẹn ò lè fo àwọn rú dandan ni kọ́lọ̀ ń fi irú ìyà yẹn jẹ àwọn náà. so sẹ́rí tá a bá ń sọ̀rọ̀ tá a bá ń sọ pé nǹkan ò dáa tá a bá complain lórí ẹ̀ tá a bá ti wá rí pé ìjọba náà gbégbèsè lórí ẹ̀ inú inú inú mi á máa dùn àwa tá a bá ti sọ wípé ẹ ṣe nǹkan báyìí tí wọ́n bá tún wá ṣe tán náà àwa yẹn náà ó tún yẹ ká máa jáde ká máa jẹ́ káyé mọ̀ pé nǹkan báyìí tá a complain lé lórí wọ́n ti ṣe a complain lé ọ̀rọ̀ local government autonomy lórí ìjọba Bọ́lá Ahmed Tinubu wọ́n ti wà lórí ẹ̀bá ìkọlọ̀ nínú màdójú wọ́n bẹ̀sẹ̀ járe lórí Supreme Court tí wọ́n wà ẹni nìyẹn ẹlẹ́kejì ni pé àwọn àwọn nǹkan kan tó wà tó jẹ́ wípé a tún gbọ́dọ̀ ronú lé dáadáa ẹ wo ọ̀rọ̀ pé state police yìí ṣe mọ̀ wípé nítorí pé àwọn Fúlàní rí oko wa wọ̀ ní nǹkan tí wọ́n ṣe fi ń ni wá lára ìgbà táwọn náà bá ti ní àwọn tí tí àwọn tó ń dẹdẹ wọn gangan lẹ̀ nú igbó so ẹ̀rù ó máa ba àwọn náà láti wá tí àwọn tá a dẹ̀ níyẹn náà tó jẹ́ pé irú ìbọn tí wọ́n gbé lọ́wọ́ làwọn tiwa yẹn náà gbé lọ́wọ́ tàbí ìbọn tó ju tiwọn lọ làwọn tiwa gbé lọ́wọ́ ẹ̀rù ó bà wọ́n láti lè fèsì láti lè fèsì àwọn ọlọ́pàá tiwa ṣùgbọ́n sìn àwọn state governor tó fẹ́ wọn fẹ́ kí nǹkan yẹn ó jẹ́ ṣíṣe báyìí so mo dúpẹ́ lọ́wọ́ federal government níjọ́sí nínú àwọn kéré tí mo ṣe lọ lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n rí ní Ghana kíákíákíá lẹ́nu jẹ́ yẹn sísìn tí ò tí tó jọ́ mìíràn tí ò tí tó sẹ́kàn yìí ni ìjọba ti gbé ìgbésẹ̀ tó lágbára ẹ jẹ́ kí n lọ́ra ka nǹkan tí wọ́n kọ nínú ìgbésẹ̀ wọn tí wọ́n gbé kí n kà sí wa létí torí ó yẹ ká lù wọ́n lọ́gọ ẹnu pé yes ọlọ́run ti ń jẹ́ kí wọ́n jẹ́ ilé ti gbáròyé gbogbo tá a bá ti ń sọ ń sìn àwọn náà ti ń gbọ́ torí tó bá sì gbà kan ni ni nǹkan yẹn ṣẹlẹ̀ sí àwọn ọmọ yẹn Buhari ti kan igi mẹ́tí kò lè rína kò lè gbọ́ nǹkan kan tó ń ṣẹlẹ̀ Buhari ò lè gbọ́ anything Buhari kò lè gbọ́ anything so therefore ẹ jẹ́ kí n ka àwọn nǹkan tí wọ́n sọ kí gbogbo wa náà lè mọ̀ wípé yes kí gbogbo wa lè mọ̀ wípé wọ́n ti ń jẹ́ ilé tí gbáròyè wọ́n ní federal government has government, uh, federal government ban underage girls from lodging in an hotel. When the federal government had instituted ban on ban prohibiting underage girls from lodging in an hotel cautioning hoteliers nationwide against accommodating them in their establishments, with warning of potential sanction for non-compliance. Minister of Work Affairs, uh, woman, sorry, Minister of Women Affairs, Honourable Uju Ohaneye, read the Riot Act on Saturday at the unlock training and grant ceremony in Abuja. She said this was of the precautionary measure to halt human trafficking, especially Nigeria girl. She also attended the Riot Act to uh, proprietor of schools across the country, warning that they should ensure no student is allowed to be bullied by either teacher or student. The Minister of Women's Affairs remarks were on the heel of a trending video of Nigerian girls who were trafficked to Ghana for prostitution. The teenage gays were aged between 15 and 16 years. They were reportedly beaten, molested, and forced into prostitution without pay. While explaining their plight, the chairman of Nigeria in the Diaspora Commission, Abike Dabiri Erewa, said the girls were rescued after a tip-off by NIDO NIDO, the umbrella body of Nigeria living in Ghana. Uh, aside from a ban on lodging of underage girl. Honorable Ohaneye also said her ministry was determined to stop premature death of Nigeria as hospital will no longer be allowed to reject emergency patients. Ọlọ́run ní woman She said, women have been suffering in this country. Today, Today, we have talked about allowing the poor to breathe in this country. Meanwhile, I am sure you saw the video circulating about our girl taken to Ghana. Did you see it? Very good. Action will start on Monday, that is tomorrow. When is Sunday, we call the lower lower. You will hear about our action first thing on Monday morning. That is the first I am going to approach and see what we can do about it. Nigeria must be better from 28th June. We have directed hotels to put a sign outside outside from the Ministry of Women no lodging of underage gay. Otherwise, what happened in Niger State will be an understatement to what will happen in the FCT and admin it. No more lodging of underage girl and no more bullying in school. And our hospital will also put a sign of no more rejection of emergency patients. These are some of the major issues we have in this country. ẹ eh, mo rò pé gbogbo ara rí nǹkan tí ọmọbìnrin yìí sọ ẹ eh, tí mo fẹ́ fi yé yín ni pé ẹ eh, olórí oko gbògbèsè ni o èyí tó ṣẹlẹ̀ tó worst jù báyìí ló ti ṣẹlẹ̀ ńgbà ayé Buhari o igi tó ti fi bọ etí yẹn kò jẹ́ ó gbọ́ o kò lóun rẹ́ anybody o ìgbà kan tó tiẹ̀ jẹ́ wípé wọ́n àràsì àwọn eh, wọ́n mú lẹ́sẹ̀ àwọn ọmọ wa náà kọ́ńtì kan tí wọ́n ń pa wọ́n tí wọ́n ń ṣe nǹkan kan mi ìfẹ́ dárúkọ gbogbo yín lẹ mọ̀ bí wọ́n ṣe pariwo fún Buhari tó àwọn individua àwọn individua ni wọ́n ń gbé plane lẹ̀ tí wọ́n fi lọ evacuate àwọn ọmọ orílẹ̀-èdè Buhari ò ṣe nǹkan kan àwọn private plane owners ni wọ́n ń gbé mi ìfẹ́ dárúkọ torí ìfẹ́ gbórúkọ yẹ fúnra wọn àwọn ni wọ́n gbé pléènì sílẹ̀ tẹ́ lọ́ fi ní evacuate àwọn ọmọ wa kúrò ní danger zone yẹn nígbà yẹn now although ìyẹn ò ní kí àwọn tó gbé pléènì ilé ẹ̀mọ́ yẹn kàn ṣe nǹkan kékeré báyìí ká mọ̀ búlé wọn o bọ́lọ̀ ń ṣe dá wa nàìjíríà nìyẹn ní ìmọ̀dọ́ tá a tó fẹ́ kú lórí ká mọ̀ búlé nìkan tá a bá tí nǹkan kan bá ṣẹlẹ̀ tá sọ̀rọ̀ lórí ẹ̀ ká dẹ̀ mẹ́nu kúrò ntọ́ yẹ kán ṣe tí wọn ò ṣe òun ni ká sọ tá ti sọ yẹn ká mẹ́nu kúrò lórí yòókù now ìtí mò ń tọ́ àláti sọ ń sìn ni pé iṣẹ́ èmi ìwọ àwọn ni iṣẹ́ yẹn dà báyìí ẹ jẹ́ kí gbogbo wa jáde ẹ jẹ́ kí gbogbo wa complain lórí nǹkan tí à ń fẹ́ yìí tí àwọn olóṣèlú ọ̀fẹ́ fún wa ẹ jẹ́ kí gbogbo wa rí àwọn gọ́fúnà tí wọ́n ègéèsì sixty thousand minimum wage kárí wọn bí ọ̀tá mẹ̀kúnnù ẹ jẹ́ ká bi wọ́n léèrè pé èló ni wọ́n fi ń bọ́ àtọmọ wọn èló ni kán gbèsè ti iye tí yàwó àtọmọ wọn ná weekly kán wá compare ẹ̀ sí iye tí wọ́n láwọn ò lè san fún òṣìṣẹ́ yẹn àwọn òṣìṣẹ́ yẹn ló dẹ̀ mú lérò tí wọ́n fi tí wọ́n ń gọ́fà tí wọ́n fi ń gọ́fà wa. tọ́lọ́ wá yá ẹ ní àwọn òṣìṣẹ́ kan àwọn ni wọ́n ń pawọ́pọ̀ mọ́ àwọn olóṣèlú wọ́n ṣe ní pawọ́pọ̀ èló lẹ̀ ń fún wọn lówó oṣù èló ní owó oṣù àwọn dẹ̀ àwọn náà dẹ̀ ń ṣe iṣẹ́ yẹn àwọn náà ń ṣiṣẹ́ yẹn bọ èló lẹ̀ ń fá wọn etí wọn ò dẹ̀ di wọ́n ń gbọ́ iye tí wọ́n rẹ́mìtì sí àpò federal government ní mínísírì kọ̀ọ̀kan ntí ń pọ̀ ní sápò federal government wọ́n ń gbọ́ ntí ẹ̀yin olóṣèlú dẹ̀ ń gbà wọ́n ń fetí wọn gbọ́ ah ló mọ̀ kó yá jẹ wá o this is where nàìjíríà ni mo ti rí i pé wàá rí ẹ̀gbin báyìí gbogbo ayé dẹ̀ mọ̀ pé ẹ̀gbin ni ṣùgbọ́n ò lè kọ́ ò lè tó o bá kọ́ gbogbo ayé á tún fèsì ẹni instead kí gbogbo arọ́ sẹ́yìn àwọn tó bá kọ ẹ̀gbin yẹn irọ́ o irọ́ o so mo rọ ìjọba aṣíwájú bọ́lá ahmed tinubu ẹ bá wa investigate àwọn gọ́fúnà ẹ dákun ẹ jẹ́ kí wọ́n publish néèmù àwọn òṣìṣẹ́ <coughs> àwọn òṣìṣẹ́ stéètì tí wọ́n ń gbowó oṣù lábẹ́ wọn ká dẹ̀ mọ populist iye tí wọ́n ń gbà lóṣù sẹ́rí tó bá jẹ́ wípé ọwọ́ òṣìṣẹ́ lásán ni owó yín ká pending time tí ayé máa rọrùn ẹ máa san owó òṣìṣẹ́ ẹ má ṣe nǹkan kan ẹ má ṣe títì nígbà tí ọba tó oṣù mẹ́ta táwọn èèyàn bá jẹ yó kálukú náà ó lè dánú rò kálukú ó lè mọ where to take ibo ni mo lè rìn sí ibo ni mo lè sá sí èmi náà fi lè rówó máa jẹun ẹ kọ́kọ́ jẹ́ káwọn èèyàn jẹun tán lẹ́yìn tá a bá jẹun tán ni a tó lè ronú ohunkóhun ẹ fáwọn èèyàn lówó tí wọ́n fi jẹun ẹ̀yin gọ́fìnà ò lè sọ wípé ẹ̀rí sixty thousand sixty thousand owó kíni sixty thousand kọ̀ọ̀rà pé ráìsì ẹ̀yọ̀ kan ẹni tó níyàwó tó bímọ àwọn ọmọ rẹ̀ wíwẹ̀ nǹkan tẹ́ ẹ̀dẹ̀ ń wá ni pé àníkàwọn ọmọ wọn táwọn ọmọ tálíkà ọmọ lè kàwé sódà tí wọn ní dàbí yín á lè jẹ́ àwọn ọmọ yín náà ni wọ́n rí ti pòsíṣàn tẹ́ fẹ́ fílẹ̀ that is why tó fi jẹ́ pé lórílẹ̀‐èdè ọmọ lágbájá ọmọ tàmọ̀dọ́ ọmọ làkàṣègbè tán ti lórúkọ rí tán ti rúlù wá rí lẹ́ẹ̀mọ̀ gbọ́ ẹ̀mí gbọ́ àwọn ọmọ àtàpátá dìde tí wọ́n kàwé tó jẹ́ wípé tó jẹ́ wípé gbogbo orílẹ̀-èdè ló ń kan sára sí wọn pẹ̀lú rìsọ́ọ̀tì tí wọ́n gbé jáde ní yunifásitì ẹ̀mí rí wọn àwọn àwọn kọ́ńtírì tí wọ́n dẹ̀ rí pé àwọn nídìí ọpọlọ rú àwọn yẹn àwọn yàsúrégbà àwọn alọ́wọ́ wọ́n tàn ní kan ok ẹ wá ṣe master ẹ wá tọ́ba ti rí pé rìsọ́ọ̀tì ẹ̀ dáa jù ok wá ṣe master lọ́dọ̀ wa lọ́fẹ̀ẹ́ wá ṣe wá ṣe kí ni wọ́n porúkọ ẹ̀ doctorate degree ẹ̀ lọ́fẹ̀ẹ́ àwọn ti mọ̀ pé tọ́ba ti ń parí àwọn afọmúṣẹ́ àwọn ní ọmọ wúlò fún làwọn ní ọmọ ọ̀sẹ̀ lọ àwọn á fìyà jẹ àwọn ọmọ tiwa ẹ wá ń pariwo kí wọ́n yé jápa kí wọ́n yé jápa òun náà ò ṣe ní jápa àwọn tí wọ́n wà lọ́rùn ṣèyàn tí wọ́n wà ní ìlú òyìnbó at least lóyìnbó lèmi náà wà báyìí àwọn tí wà ní òyìnbó ebi ò pa wọ́n náà bí wọn bá rí owó safe àwa tẹ́bi ń pa nàìjíríà ra àjẹ́ kí rówó safe because tí ẹnì kọ̀ọ̀kan fi ránṣẹ́ sílé weekly tàbí monthly ọkọjá abẹ́ ọkọjá kí wọ́n rówó safe pẹ̀lú gbogbo owó nǹkan tí wọ́n máa san lé wọn sanwó ná sanwó omi sanwó gas sanwó internet sanwó gbogbo nǹkan gbogbo nǹkan so ẹ jẹ́ ká ẹ jẹ́ kí a dákun torí Ọlọ́run ẹ jẹ́ ká ẹ jẹ́ kí gbogbo wa pa wá pọ̀ ẹ jẹ́ ká pọ̀ panupọ̀ pariwo àwọn gómìnà tí wọ́n fẹ́ dára wọn lóró láì ṣàwàyí torí pé ó ti fi hàn sí wípé ìjọba aṣíwájú bọ́lá ahmed tinubu wọ́n ti jẹ́ ilé ti gbáròyé wọ́n ti ń gbáròyé wọ́n ti ń fẹ́ wọ́n ti ń tẹ̀nà gbogbo nǹkan tí a fẹ́ nísìn mo gbọ́ pé ọjọ́ sátọ̀dé tí ń ni wọ́n fi ọwọ́ sí ìwé pé kí a padà sí kìíní tá a wà tẹ́lẹ̀ èèyàn tẹ́ tó jẹ́ pé èbú náà ní ẹ̀kìrì máa bú ni. nítorí pé nígbà tó bá di pé ẹni tẹ́ ẹ bú ni gbogbo ayé bẹ̀rẹ̀ sí ní yìn mi ò sọ pé tẹ́ ẹ bá ṣe nǹkan tí ò dáa kẹ́ ẹ mọ́ sọ pé nǹkan tí ò dáa ni èmi náà ń sọ náà ìgbà tán ṣe nǹkan tí ò dáa èmi náà sọ pé wọ́n ń ṣe nǹkan tí ò dáa ṣùgbọ́n èyí tá tán ṣe náà ẹ jẹ́ ká ti yìn wọ́n náà ẹ má ká jẹ́ ẹlẹ́tanú náà èèyàn mélòó nínú àwọn tó ti ṣe president wa kọjá lè máa súré complain lórí nǹkan tó jẹ́ pé jọ́kì yẹn sí jọ́kejì yóò ti change yẹn ẹ máa ṣe complain lórí pé nǹkan nǹkan yìí kíní yóò da tẹ́ pé jọ́kejì jọ́kẹta yóò ti tu wọ́n ti wá solution sí nǹkan tẹ́ complain lé lórí yẹn. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu èmi kì í kú iṣẹ́ o gbogbo àwọn èèyàn tí wọ́n dẹ̀ ń bá yín ṣiṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ń ṣe fi ń jẹ́ ṣíṣe mo kàn sára sí wọn pé ojú ò ní tiwọn tá a bá ń bú àwọn olóṣèlú kan bá a ṣépè fún olóṣèlú àwọn kan wà tí pé yẹn ò lè mú torí ní kọ́ńsẹ̀ǹsì wọn àwọn gan náà mọ̀ pé àwọn ń ṣe dáadáa sálárì wọn gan kò tó wọn ná mọ́ torí pé bá a ṣe ní sálárì ọ̀hún pọ̀ tó yìí náà àwọn náà ń pín wọ́n ń ṣe dáadáa àwọn àwọn mínísítà kan wà tó ń ṣe dáadáa àwọn gófìnà kan wà tó ń ṣe dáadáa àwọn rep kan wà tó ń ṣe dáadáa àwọn senator kan wà tó ń ṣe dáadáa àwọn state house of assembly kan wà tó ń ṣe dáadáa àwọn commissioner kan wà tó ń ṣe dáadáa àwọn mínísítà kan wà tó ń ṣe dáadáa ṣùgbọ́n very very minor ni wọ́n jẹ́ minority side ni wọ́n fọ́ọ̀lù sí. Si àbí ìgbà tá a bá ń rèèyàn mẹ́ta nínú fifty tàbí tí nǹkan jẹ́ fifty tá a dá pé èèyàn eh, fifty la ní tá a fẹ́ kó ṣe dáadáa tá a wá rèèyàn márùn-ún mẹ́rin tó ń ṣe dáadáa so kí wàá ní justification pé àwọn èèyàn tó ń ṣe dáadáa wà ṣùgbọ́n àní lè condemn in totality nítorí àwọn tó ń ṣe dáadáa yẹn kí ni wọ́n lè dùn pé à ń credit àwọn lórí dáadáa táwọn ń ṣe kí a lè ráwọn tí ó tó kọ́gbọ́n lórí pé à nígbà tí lágbájá ṣe dáadáa wọ́n fi sẹ́yẹ̀ yín o. ọlọ́run ndị dùnmọ̀ wà pẹ̀lú wa àní àní sunkún ara wa ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín ojú ti èmi ni màá máa wá ẹ̀yin ni